وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار لقد أخبر الله سبحانه وتعالى عن اليهود والنصارى الذين اتخذوا علماءهم وساداتهم في الدين أربابا من دون الله قال تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم اتخذوا أحبارهم ورهبانا أربابا من دون الله ولما سمع أحد طلبة حذيفة بن اليمان رضي الله عنه هذه الآية سأل حذيفة رضي الله عنه فقال أكانوا يعبدونهم معنى هل أولى نصارى اليهود يعبدون علماءهم حقيقة فقالت حذيفة لا ولكن يحلون لهم الحرام فيحرمون عليهم الحلال فيحرمونه فصاروا بذلك أربابا وقال الإمام البيهقي رحمه الله فيما روى عن بعض الصحابة قال أما أنهم يعني اليهود علماء اليهود والنصارى أما أنهم لو أمرهم أن يعبدوهم ما أطاعوهم ولكنهم أمروهم فجعلوا حلال الله حراما وحرامه حلالا فأطاعوهم فكانت تلك الربوبية عباد الله فموضوع خطبة اليوم يدور حول التقليد التقليد فالتقليد هو اتباع ما لم يكن باتباعه شجة ولم يستندوا إلى علم هذا تعريف للإمام أبو المعالي الجويني وعرف شيخنا ابن عثيمين رحمه الله بأن التقليد هو اتباع ما ليس قوله حجة أو اتباع قول اتباع قول الغير بلا حجة والتقليد جائز لمن لا يصل إلى العلم بنفسه ومن قال بوجوب التقليد عن المتعلمين مطلقا فهو مخطئ جامد سيء الظن بالمتعلمين عموما وقد ضيق عليهم واسعا وما أقرأ التقليد إن قصد به التراخص أو اتهام محرم àwọn tàṣírí ní máa òṣèlú adáwọ̀pẹ́ ní ọlọ́wọ́n ọba ìkẹ́ ọlọ́wọ́n ọlọ́wọ́n kan bá nígbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn sàhábà náà àwọn tàbíìn gbàǹtàn tẹ̀lé wọn tó fi di ọjọ́ gbìyànjú àlùkìyàmà adọ́lọ́ kò fi ìkẹ́ ìkó fi kárí wọn. ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó ń fún wa níròyìn nípa àwọn Yahudi àtàwọn Nasara nípa ìṣe tí burúkú tí wọ́n ń wù ìwà tí ó da tó burú jáì òun náà ni ìsọ àwọn àgbà àtàwọn aṣáájú nínú ẹ̀sìn ìsọ الله سبحانه وتعالى وصفين اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله ọláwọn yahudi wọ́n sọ àwọn àfá wọn àwọn dàtọ́rọ wọ́n sọ àwọn àfá wọn àrùbá bá ní wọ́n sọ wọ́n dọ́lọ́run min dunillah wọn kẹlẹ aṣọ ọlọ́run ọba náà ọ̀kan nínú tó gbọ́ àyà Oni ní ya ibuduna òun oni ní ṣé àwọn Yahudi wọ́n ń sin àwọn àfa àwọn lóòótọ́ ni tí wọ́n ń sìn ni faqala la òbí ìfà ni kìí ṣe sísìn báwọn kéde kí wọ́n ń gbé ìjọsìn ọlọ́wọ́n ọba fún kete kéde báwọn ni wọ́n ń pè tó ṣe nǹkan tó bá fẹ́ kọ́ lọ́wọ́n ṣe nǹkan báwọn títí bá ń sòrò títí bá ń ṣe ẹbọ fún sìn wọn báwọn oní àmà walakin yashilluna lahum al-harama wa yashilluna nítọ́lọ̀ ń bá ṣe ní èwọ̀ àwọn àfáwọn ni ẹmọ́ dáhùn ẹ máa ṣe àwọn náà sì máa ṣe bákan náà wa yuharrimuna òdèyífà ní pàtọ́rù bìdáníkà àrùbáàbà ní tó fi di ọlọ́run náà nù tó fi ń pè wọ́n pé ọlọ́run ni wọ́n kìí ti pé wọ́n ń sìn wọ́n kìí ti pé ń forí balẹ̀ fún wọn. Al-Bayhaqi rahimahullah olóhùn gba ọ̀rọ̀ yìí lọ́dọ̀ apá kan náà sọ̀hábà oníṣẹ́rí àwọn àfa àwọn Yahudi àtàwọn àfa nàṣọ́rọ́ law amarahum

يعني اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله عباد الله أو يرسل الله بعد nígbà ó jẹ́ kókó ìbáraẹni sọ̀rọ̀ lónìí nípa níbi kútùbà yìí òun náà ni ká ń pè ní at-taqlid ìmọ̀ tẹ̀lé èèyàn lọ́gọ̀ ìkọ́ṣe èèyàn níbi tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn bí àwọn afẹ́sí máa ń ṣàlàyé tí ń jẹ́ taqlid òun náà ni ìṣẹ̀bá mẹ́lẹ́m yẹkùn bí ìṣẹ̀bá ìṣòjá oníkéèyàn máa tẹ̀lé ẹni tó ṣe pé bó o ṣe ń tẹ̀lé o ní ẹ̀rí kankan lórí ọ̀rọ̀ rẹ̀ tí ń sọ ó ti ń tẹ̀lé kò fara ti ìmọ̀ fún ọ pé n tí mò ń ṣe yìí nínú ẹ̀sìn ẹ̀rí rèé ń ta fara nítí ń jẹ́ pé yẹn ń tẹ̀lé yẹn ní tẹ̀lé gọ́gọ́nù àwọn àbá ní ṣàlàyé at-taqlid wọn ni huwa qabulu qawli al-qa'il oníkéyàn gba ọ̀rọ̀ ẹni tí ń tọ̀rọ̀ wà huwa la yabri mustanidatahu tó sì máa ń tó fara lé kí wọ́n sọ fún ọ pé ẹ má dáhùn ìyẹn lè fárùn bàn ẹ má dáhùn irun gbòde gbogbo páríkẹ́ yìí ó sì máa tó gbára lé ò bẹ́ẹ̀rì ẹ̀rí pé kílẹ̀ rí ní àfa àbí ẹ má dáhùn tòkòtò dandan kọ́ ni kó má dé gbogbo tẹ̀ ó lè kọjá rẹ̀ kò sí gángan ẹ má dáhùn alẹ́ máa kúnlẹ̀ báwọn èèyàn ẹ má kúnlẹ̀ wọ́n náà ti ń gbọ́ táwọn kan sọ pé ẹ má ṣe àwọn kan sọ pé ẹ má ṣe ó wá ń gbọ́ tẹ̀lé sọ pé ọmọ kọ́ ọmọ ṣé òun kò wá rí ẹ̀rí kankan mú wa kò rí nǹkan kan tó lè gbẹ́sẹ̀ lé fún ọ irú ẹni olóńpè ní atẹ̀léyàn gọ́gọ́ olóńpè ní ẹ̀yìnkọ́lì irú ṣe tí ń ṣe olóńpè ní àtàkọ́lì ṣé kò sí ní bàtọ́ ń ṣàlàyé ọ̀ṣun ọ̀gbọ̀n tó ń ṣàlàyé ìjẹ́ tàkọ́lì wọ́n ní ó wà ìtẹ̀bá máa lè sàkọ́wùlẹ̀ òfin jà ilẹ̀ tó ti pọ́rọ̀ rẹ̀ kìí tẹ̀lé ọ̀rọ̀ bí ń sọ kò tẹ́lẹ̀ ń bẹ́ẹ̀ àwọn ìtẹ̀bá kọ́wùlẹ̀ kọ́ àbúrò tẹ̀lé ọ̀rọ̀ èèyàn tó ti pẹ́ ni wọn ò sì lẹ́rìí kankan abẹ́rẹ́ ti ń sọ ẹ̀rí tí ò fẹsẹ̀ múlẹ̀ ni wọ́n máa pẹ̀ bẹ́ẹ̀ ni àwọn afá kankan náà ìfúsálà pẹ̀lú ulama irú eléyìí orúkọ̀ọ̀mù ń ṣe ni wọ́n wá ní wàhúwà já ìdán lè máa ń láyọ̀ pẹ̀lẹ̀ ẹ̀rí ìdìnà kí ọmọ yìí ohun tàbá kó èèyàn 100 kalẹ̀ á rí èèyàn 50 tó lè wájí mọ̀ fúnra rẹ̀ ó lè má jẹ́ kéwú ó sì lè jẹ́ kéwú kódà wá ti pé ìwé náà ni ó lè wájí fúnra rẹ̀ pé ń dábà yìí sọ yìí èmi gan kà nínú lè kà fúnra mi so ẹni tí bá wá ń ṣerú eléyìí tó pé kò lè kà ní kò lè kọ́ kò lè kà tọ́ irú ẹni wọn lẹ́tọ̀ọ́ fọmọ tẹ̀lé yẹn káàkiri àmọ́ ọ̀hún yẹ kọ́ pọlọ tiẹ̀ náà kóun ọmọ tẹ̀ kalẹ̀ ẹ mọ̀ wọ́n ibi táwọn èèyàn gbọ́n dé tí wọ́n fẹ́ ṣi ìgbésí ayé ara wọn lò àwọn èèyàn gbọ́n dé di pé tó bá ní kéwù ló fẹ́ fi yàn wọ́n jẹ mo lẹ́nìkan bẹ́ẹ̀ ẹnu wo tó ń kéwù oníwe ni tó bá tẹ́ tí bá ń sọ̀rọ̀ kẹfẹ́ nìkan tó bá jọ ń ṣe fanfa ló wà ní ẹjẹ́ ń wo kíra sí iṣẹ́ ń sọ yìí wà ẹnu bá gbé tí làwọn jáde yóò wá yọ fóònù yóò wá kámẹ́rà rẹ̀ yóò wá zoomu ibi tí tó síbẹ̀ ní síbẹ̀ ní yóò wá zoomu ẹ̀ yóò wá yóò wá yóò wá snap rẹ̀ yóò wá zoomu lọ́dún ẹ̀ ń bọ́ ọmọ kéwú ẹ̀dá pé bá ń túmọ̀ kíní yìí kẹ́rí bẹ́ẹ̀ ni òun mú tọrọ gbèsè ayé ẹ̀sìn rẹ̀ lọ tí ẹ̀ ní tì mí lọ́nà ẹ láti mọ̀ pọ́lá àtẹ́lẹ̀ tọrọ àbí ẹ bá mi wá ẹ̀rí sí ibi ń bolówà yóò wá yà ó ti dà tóun ọwá gbé kí ní wọ́n bá mi láti mọ́ àwò mú ní àìrọ̀lẹ́ ah, ní nípa mú ní àmọ́ kọ́ dàbí rọ́ mú tó wá ké kí àbábìlà kí mú àbábìlà kí mẹ́lá ẹbẹ́ ni ìtumọ̀ kí ní yìí bàbá túmọ̀ rẹ̀ ó ti dìde ń tẹ́ni hútú ó wá pẹ́ ni hún ó ní àbá ẹ̀dì ń tàn mí àbáwọn ẹ̀ wàlá ní pọ̀ wàlá ní ti pọ̀ jù wàlá rẹ̀ pọ̀ àmúlọ̀ lé ní àwọn tó mọ kéwù ni bá sì rí ṣe mọ̀ jù nù ẹni tó wá lè wádìí ẹ̀sìn fúnra rẹ̀ tó lè wádìí ìmọ̀ fúnra rẹ̀ bóyá ó kà ní níwèé ni àbí kéwu ni kẹ́nìkan mọ́ wá sọ̀rọ̀ kò sì mọ eré mú bẹ́ẹ̀ náà kò sì mọ sábẹ́ náà à ń sọ ń wá sí ilẹ̀ fúnra rẹ̀ ni. wàmí nǹkan lẹ́bi ojú bí tẹ̀kílì alẹ́lùmọ̀tà àlèmí ẹni tó bá ń sọ pé dandan náà ní kẹ́ni tó bá jọ máa kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ máa gbọ́ ẹ̀tọ́ bá dìde jẹ́ nìyẹn gbọ́dọ̀ tẹ̀lé tó ìṣùkú wọn ti jọmọ lé kéwú ah, irú ẹnìyẹn fàwúwa mọ̀tíhùn jáàmìdùn ń tàn ó ṣe mistake ẹnìyẹn ó kàn di làákàyè rẹ̀ di sójú kan sẹ́yìn ògbọ́n bíl mùtàlìmí ẹni ń gan èròǹgbà abú náà ló ní fáwọn ọmọ akẹ́kọ̀ọ́ tọmọ ìbéèrè gbẹdá wọn kílẹ̀ lọ́wọ́ amẹ́ríkì wàhálà yìí báyìí ẹ̀mọ̀ ìbéèrè rí gbogbo kí ni problem yìí gan tó lọ́rọ̀ fún yín ni àbí kẹ́nìkan mọ̀ sọ pé lágbájá sọ báyìí kẹ́nìkan mọ̀ sọ pé ń sílẹ̀ rí àfà lágbájá ọ̀wà ní àà ẹ̀rí àwọn iṣẹ́ kìí wọ́n bèèrè rí à wàláì wọn jáàmìdùn zọ́n ta jáàmìdùn lákàìrẹ́ ti di lákàìrẹ́ ọ̀yọ́ lákàì mùsùlùmí ti di lákàì mùsùlùmí máa ń yọ ni tí yóò ti ṣiṣẹ́ dáadáa bó ṣe yẹ kó ṣe so lákàì ń tọ̀ ń fi búlọ́ọ̀kù lọ so wà kọ̀dọ̀ yà kọ̀ wá sí àì nǹkan tó fẹ́ náà lẹ́nu òun jì fáwọn èèyàn òun sọ́ di fún fáwọn èèyàn pé kì ní kọ́ mọ́ tó nífẹ̀ tó bá fẹ́ ìní fún fún yàn tó ní pé n tó wá burú jù nínú tẹ̀kálí òun ni pé yẹn nǹkó ṣe dàbí ní àtàrà ọ̀pọ̀ tó pé n tó fi ń tẹ̀lé nìkan ni pé òun wá nǹkan tí ọ̀fẹ́ kojú rọrùn fún ọ nínú ẹ̀sìn nítorí ó ní lára láti ṣe tẹ́fẹ́ sí ní tí ó ní lára táwọn ọ̀rọ̀ ṣe náà ni ntí onye baa bá wa lára mu táwa tẹ̀ ní wá ń tipá náà ní kó a mọ ní afọlágbájá sáfàlágbájá ní àwọn oníbèrè lọ́wọ́ wọn ẹgbọ́ tó lè kọjá ìjọba ni ó lè kọjá rẹ̀ ẹ̀hìn afọlágbájá gbọ́ kọ́ ẹgbẹ́ nǹkan ọmọ wa gbé ní gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn ẹnu fọ́tò oníta lè yá bẹ́ẹ̀ ni ẹ̀hìn lè yá fọ́tò ó kẹ̀rí àwọn tán ní ọ̀dá ó wà rí ti ẹ̀dì mú níbẹ̀ ó rí ti ẹ̀dì mú níbẹ̀ ibi ẹni tí bá ń ṣe báyìí a ò burú àwùjẹ hánà mo ṣàrọ̀ yín àbí nǹkan tó jẹ́ nǹkan ìwọ̀ ọmọ wọ́nà tó fi di tó fi wà something tí ó wà fúlẹ̀ lẹ́ni àwọn èèyàn lọ́nà ọmọ àwájọ́ ọmọ àwájọ́ òkè ní ó tún pẹ̀lú ilé sílẹ̀kù ní ìdíbàdàn ní ìtúkùn wọn ní ìbàdàn náà ní ìtúkùn wọn lọrin ní ìtúkùn wọn kìnnìkan olùwárí fẹ́nu wọn papọ̀ tí wọ́n lọ́dọ̀ ṣéèkù kan ẹ̀dàpọ̀ ẹ̀rẹ́ wọn ni mẹ́ta lóhùn àwọn sálàpà tí ìlàmọ́ àwọn amọ́jà tí kọ̀sọ́bà ìwọ́n gbọ́dọ̀ ẹ̀ hìn náà nù yíò lọ́mọ wá mú káàkiri wà láwọn tọ̀hún ń ṣe ara rẹ̀ nínú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 وذمه وأوعد لصاحبه بالندم يوم القيامة قال تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب وقال الذين اتبعوا لله وقال الذين اتبعوا له أن لنا قرة فتتبرأ منهم كما تبرؤوا منا كذلك يريهم الله يريهم أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار فقد صح تأويل هذه الآية في المقلدين وإن كان تنزيلها في الكفار لاتحاد العلة لأن الاعتبار بعموم اللبس لا بخصوص السبب وإن الحكم يدور مع العلة وجودا وعدما adáwọ̀pẹ́fẹ́ ọlọ́wọ́ bá àtọ̀rọ̀ ìgẹ́gẹ́ fún aṣíwájú alẹ́bà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọ̀rọ̀ nípa ìmọ̀ tẹ̀lé àwọn àfà àbí àwọn tí a rò pé onímọ̀ ká máa tẹ̀lé ọgbọ̀ ọgbọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn olùwà subhanahu wa ta'ala onírú nǹkan báyìí nǹkan tí ò dáa ni olùwà bá ti ṣèlérí ìyàkalẹ̀ fún ìtura ń ṣolú eléyìí olùwàbá sọ̀rọ̀ alukur'an tó tó bá dín ní jọ́ gbélé alukiyama tabarọ́ alẹ́bínà tó bẹ̀ ṣùgbọ́n ní alẹ́bínà tábà àwọn tí ń tẹ̀lé yẹn gọ́gọ́gọ́gọ́ àwọn tí wọ́n ń tẹ̀lé wọn wọ́n padà sọ fún wọn pé áá ń bẹ̀yìn tí mo ní ẹmọ tẹ̀lé mi ni ìdí ọ̀rọ̀ yín fẹ́ o olúwa ní wàrà olè àìdá owó kò ju kan ìyá ọlọ́mọ ọba ń jọ yìí ẹni tí ń dára kú dáadáa táwọn èèyàn tẹ̀lé yóò ju ìyá ọlọ́mọ ọba àwọn tí wọ́n ń tẹ̀lé àwọn náà rí ìyá wọ̀tàkọ́pù àìsídígé mú àtìgbà ẹnìkan onílé orin nìkan lọ́wọ́ ń jọ yìí àwọn tó wá ń tẹ̀lé wọn àmọ́ sọ pé ah, ah, àwọn tó tẹ̀lé wọn táwọn ènìyàn sọ pé àárín ah, yín wọ́n wá ní lọ́wọ́ annalana karratan tó apá bá lè wáyé padà ní ọ̀nà tàbárọ̀ omi ń kún kama tàbárọ̀ ìtòmínà àwọn ọba ní àgbẹ̀lẹ̀ yín máa àgbáyín ní tẹ́wù wọn àgbáyín ní sáàzù wọn àgbáyín ní gbogbo gbogbo ń dán ṣe yẹn yóò di àbámọ̀ mọ́ wọn lọ́wọ́ kọ́lọ́wọ́ akọ́lọ́ àwọn ẹ̀jẹ̀ àbámọ̀ tábà wáyà yìí ọ̀rọ̀ àwọn tìkìrì lọ́sọ̀ kalẹ̀ sí kékeré tó ń tẹ̀lé kékeré àmọ́ àyà yìí wọn àwọn àfa àwọn a máa lò ó fún àwọn tó bá ń tẹ̀lé àwọn tí wọ́n ṣe kékeré náà torí pé kíni lẹ́sẹ̀ ṣáájẹlẹ̀ ìlà torí pé n tí ń ṣẹlẹ̀ ọ̀pàpọ̀ ìtẹ̀lé kan náà ni méjèèjì ń jẹ́ ìtẹ̀lé kan náà torí ìtẹ̀lé bá pé tẹ̀lé dáadáa ni kò ní di wàhálà ìtẹ̀lé àánú náà ní tàwọn kìfì ìtẹ̀lé àánú náà ní tàfà àbáfẹ́ ẹlẹ́sìn kàbẹ́nì kan ìtẹ̀lé àánú náà lọ́jà sí lọ́lọ́fi náà ní àbá fi máa ń lò bẹ́ẹ̀ sì ni lè án nà ẹ̀yẹ bá rọ̀ bẹ̀rẹ̀ mú mi lọ níta máa ń lo ọ̀rọ̀ ẹ̀sìn fún gbogbo tó bá ti jọ́ náà lá kátọ́ra fún ìmọ̀ tẹ̀lé àwọn èèyàn pàtàkì jùlọ àwọn tó máa ń láwọn ń pépè kéwú ìpèpépé àwa làáfà ní àwùjọ agbọ̀dọ̀ tọ́ra gan abdullah bin abbas radiyallahu anhu nínú àwọn àtàrù wọn ó ní waylun lil atba'a min atharatil alim ìyá ọlọ́run yóò ní agbára fún ẹni tó ṣe pé àti ṣe àwọn àfá kọ̀ọ̀kan ibẹ̀ mọ̀ wá tẹ̀lé kí atharatil alim bí tápà ti ṣe mistéèkì bóyá fẹnu ló wo olùlẹ̀ ń bẹ̀ ni bóyá gírímọ̀nkáì náà ló dààmú rẹ̀ ń bẹ̀ bóyá mọ́nìhàjì rẹ̀ tí ò da náà ló dààmú rẹ̀ ó sì yé wọ ọ àdéhùn náà bóyá ó ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan sí fọ́tò yíyẹ ọ̀dà ó mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kò dákẹ́ ọmọ fá irun rẹ̀ gbẹ́yà yìí kò dákẹ́ ọmọ kírímù rẹ̀ ó ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé sókòtò rẹ̀ kò gbọdọ̀ dé gbogbo ẹsẹ̀ àbá kan wọn sọ fún ọ pé à àtàrọ́tò láàrin ní kí iṣẹ́ tí ẹni yẹn tó ti ṣubú náà ni wọ́n ń tẹ̀lé àtúndà ìbùnà abẹ́rẹ́ tó ní à ìyàwó jẹun tọ̀hún ní ìyà tí ó ní agbára kéyìlá kéyì fàdáàrí wọ́n ní bò ní bóòlù yẹn ṣe máa ń bóòlù olóyè ó ti ṣẹlẹ̀ ìbùnà abẹ́rẹ́ tó ní yẹ̀kúlù láàrin mo ṣe àmìbẹ̀rẹ̀ yìí afa kò fi fẹnu sọ̀rọ̀ làákàyè ní òbí sọ̀rọ̀ kèé ṣe pé ọ̀rọ̀ ànẹ́bì lọ sọ kèé ṣe pọ́rọ̀ ọlọ́run lọ ثم يجد من هو أعلم برسول الله منه هو عليك كتوم واديت النبي وا أوري أم واديت النبي وا فيترك قوله أو قبلون كتوم واديت وا وقبلت ثم يمضي الاتباع أما وابنزون كفجور لا كاي هو ما تلزم ṣe àfàlàgbọ́yá ní fọ́tò fọ́tò tó bá bọ́ dúró báyìí ń jẹ́ fọ́tò kìí fọ́ tó bá fi kíkọ́ yà tó bá fi mọ́ṣínì yà tọba ṣé akẹ́ ìka rẹ ìka rẹ ló fi abọ́tò sí ọjà pẹ̀lú kíní tí machine kan náà kọ́ ni báyìí ni machine kan náà kọ́ ni bẹ́ńsù ni tí machine kan náà lòun náà tools kan náà lòun náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ẹni tó ń yà ní sẹ́bí ní abọ́tò ìṣí ń di èèyàn kọ́ ọmọ ní wọ́n ní ìjọba ti yàrá yìí ìlàfi sárafa bíi ìwúlà náà ní kàn ní ìjọba ti jẹ́ pé ti fọtukọ́ fotográfà ní kíríkà olú ẹ̀ ń tẹ̀lé ara rẹ̀ jẹ́ ń tẹ̀lé ara rẹ̀ jẹ́ nù. so àníṣọ̀tọ́lá mú pé wọ́n kọ́ láti tàbí ní láàánàlọ́wọ́ ìmùsọ̀wìrì gbogbo ẹni tí bá ń yakọ́tò ìbínú ọlọ́run mọ̀ bá wọn so mùsọ̀wìrì sí túrọ̀ kọ́ ni tí wọ́n ń pè ní sí nàìjẹ́ lóde òní bẹ́ẹ̀ ni gbogbo tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àrámọ̀ rí ẹ̀sìn tẹ́nìkan ti ṣàlàyé fún ọ tó ti yí ọ pẹ̀lú hadith ànábì ẹnìkan wá gbé ìròrí dé ọwájú ànábì lẹ́hùn wọ́yìlò ní ẹ̀sẹ̀dá ìyà lọ́dọ̀ náà ló tọ̀ wá kọ́lọ̀kọ́lọ̀ lára níbi ìyà Ibn Mas'ud òun náà tó sọ báyìí radiyallahu anhu ó ní àlà ó ní ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbà ìfi yẹn ṣí kalẹ̀ kí n bá yín sọ̀rọ̀ la yuqallidanna ahadakum dinahu ẹ máa fi ẹ̀sìn máa fi kọ́ ṣe èèyàn kẹ máa fi tẹ̀lé tẹnìkan in amana amana tó bá nígbàgbọ́ ẹ̀yin ò nígbàgbọ́ wa in kafara kafara kó fa inna wula uswatan fi sharri èyàn kí n tẹ̀lé èyàn níbi aburú tó bá ti mọ̀pá burú ni ọ̀rọ̀ àti tó fẹ́yìn jẹ́ pé ìfẹ́nu fẹ́ dààmú àfà yà yìí yà á àbílí fẹ́ dààmú àfà ẹ̀rí la kó lọ fún ẹ̀yìn nìkan àbílí náà àwọn sọ fáànù ẹ̀yìn sọ àwọn ẹ̀pà ìyájọ́ everybody tubakanáà Umar bin Khattab radiyallahu anhu wa huwa ala al-minbar ó wà lórí mímbà níjọ́ kan wá ní ya ayyuhan nas ó lẹ́yìn ẹ̀yà inna ar-ra'ya kana min rasulillahi sallallahu alaihi wasallam yaqinan níta bá pè ní tágbà nínú ẹ̀sìn ọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ni ó ti wá li anna Allah kana wà yíwá àwọn ènìyàn tàbábẹ́ tó kankan nípa ọ̀rọ̀ ẹ̀sìn tá a bá ti rí tàjíjà nẹ́tọ̀ lọ́wọ́ rẹ̀ sálẹ̀ múrò múrò ní a máa ń kó fìtínà bára wá ní tànẹ́tọ̀ lọ́wọ́ sálẹ̀ méjì ká máa tẹ̀lé tubakana umar bin khattab radiyallahu anhu da tuni wani na asaba rai un tara wani la kai la kai istalafa àyẹ́dì hùm onítúnà ó ní wọ́n lára ayá fàdúwà kankó súnà sọ́pọ̀lọ́ kí súnà kan há súnà lẹ́bí tọ́lọ́ ọ̀sánà ìnira bá wọn lérí rẹ̀ wọn ò lè dé wàtàfẹ́lẹ́tàtì àríhùm súnà bọ́ fún wọn ayá òrùwà wọn ò lè dé mọ́lẹ̀ wàtàhẹ́yú hìnà yẹsùlù tó nílé tọ́ fa àmọ́ta lè sọ lórí ọ̀rọ̀ yìí o fa a'radu sunana bi ra'yihim ó wà máa fi làákà ìsìn wọn mọ́ fi takò súnà nẹ́bí sallallahu alaihi wasallam wa iyyakum wa iyyakum rẹ̀ jìnà sí wọn ẹ jìnà sí wọn o irú àwọn afọ àbáwọn ẹta kété sí wọn abátáwọn ọmọ sọ pé bọ ní kíní ẹ má ṣe má àwọn ọmọ náà ẹ má dá wọn lóhùn tí ìbá ṣe pé àánú rẹ ní ṣe ọkùnkọ ọmọ lọ lè ń ta àánú rẹ ní àánú rẹ ní àánú rẹ ní ṣe pé kí ọmọ lọ lè kú sínú wàhálà ẹni tó ọmọ pé kí ní yọ̀ dáa kí má parun gbọ̀n sẹ́ni mo nínú gbọ̀n ni àmọ́ ọlọ́wọ́ ọ̀fẹ́ má wọ tòkòtò kọjá tó tẹ́tẹ̀ mi lọ́wọ́ sí ni má yàgbọ́ tó tẹ́mi lọ́ọ́ yá fún ni àmọ́ tọ́lọ́ ní ọ̀dà ní má ṣe má ṣe wọ́n lórí tẹ́mi lọ́ọ́ ṣe fún ni so ọdún tọ́bọ̀ ní o máa ń tẹ máa ń tẹ ẹni mú sọ̀rọ̀ níbi ìyá níbi ìyá ọlọ́run kí wà lọ́wọ́ ọmọ tẹ̀lẹ̀ síyàn kí lọ́wọ́ di wàhálà Umar radiyallahu anhu tó mọ́rọ̀ mi wá ó ní asúnà ó ní sínyẹ́ súnà nàbì máa ń sanna wọ́rọ̀ sólù wọ́ sallallahu alaihi wasallam ó ní náà nǹkan nàbì bá ṣe látẹ́jì alùkàtọ̀ ara ìsúnà tanil umma àwọn àṣetáwọn èèyàn ṣe ìsọkúsọ táwọn èèyàn sọ àṣetáfà ní ṣe ẹ̀mọ́ sọ ti súnà fáwọn èèyàn nílùú ẹ má sọ búrì àti sí àwọn èèyàn ẹ má sọ di ẹ̀sìn ẹ má sọ di súnà fáwọn èèyàn bákan náà fún ilẹ̀ Abdullah wọ́n bí Sahal bun Abdullah wọ́n tún bí قال هو قال صوت يا بن بري اوني ما احدث احد شيئا من العلم اوني ابو تو بعد دا كودا ككاله من ورثي الا سئل عنه يوم القيامه بعد يوم القيامه ولا مبيو wa wá fakọtúnà tí nǹkan tó ṣe yẹn tó béèrè bá túnà mú sálẹ́mà ẹnìyàn là níbi ìyá lọ́dọ̀ ọlọ́run wà ilá tí o bá ti bá la fàwọ́ là àìtọ́ ń tọ̀hún sí àgbákònú o náà ni ẹni tó náà ń dúró lóko ojú ìní sọ pé ìní sọ pé àbí ìní ìní ìní ọmọ tí dàrú máa ni dàrú àbí sọ̀rọ̀ eléyìí àdéhùn ló padà jẹ́ fún yàn lọ́jọ́ ọlọ́run ọba ń jọ gbìyànjú fún yàrá àní yọrọ bí ọlọ àyìnbínú asàrùtẹ náà ó ní ìyá ọkọ wọlé sí náà nàbẹ rẹjáàl olódọwọ yín ẹ̀yin èèyàn ẹ máa ń fa àwọn èèyàn ṣe tún náà ẹ máa ń ṣe tún léèyàn túnà tàbí ó ṣe kọ́ ti lágbájá kí ni tó máa túnà lágbájá lòún ṣe ni pé n fún ọ náà mọ̀ tó ń ta lọ́tọ̀dọ̀ ànábì wọn náà ti ní rọ́ àgbà máa bá lọ àtúnlé èèyàn lèèyàn ṣe wọn o fa iná rọ́jùlá ali ó ní ọmọ ènìyàn nígbà ní rọ́bì ọlọ́ àníwò ó ní yá ahmed bẹ ahmed alìjẹnà ó lè má ti ọmọ alìjẹnà lọ nísìn tó mọ yàn kọ́lì yóò ti jí padà lẹ́ẹ̀kan náà tó ní bí náà lè yẹ sí fọkàn balẹ̀ sọ ní ènìyàn ibi lágbájá nítorí bá ti wí náà ni ah, àwọn ilé wọn fẹ́ ń di ìmọ̀ púpọ̀ àwọn ilé wọn áà kí ni a ní tí o bá ti mú dáná ní ìsọwá fún ọ kéèyàn fún gbogbo olóyè kátírà tí ìbá ti ṣe sí tí ìbá ti ṣe ní tí ànábì ń sọ ní sọ pé ànábì ló wí báyìí ànábì ló wí báyìí ànábì ló wí báyìí àwọn sábà wa gbọ́ yé báyìí àwọn sábà wa gbọ́ yé báyìí ẹ máa da ọ̀rọ̀ rẹ̀ nù ni gbogbo àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin sẹ́ni dị mọ́tà ìdí mọ́tà àti ìgbẹ̀gbẹ̀ gbogbo wọn ni wọ́n sọ̀rọ̀ lọ́ti ní ẹ wa ẹ má tẹ̀lé wa ẹ má tẹ̀lé wa ẹ tó bẹ́ẹ̀ nìkan wà ní ẹ lágbájá sọ̀rọ̀ wọ́n sọ pé kí wọ́n sọ̀ dáa kílẹ̀ rí níta ń nu ọwọ́ nínú àwọn ayélujára lóríṣiríṣi pé sí àwọn ọ̀nà òdodo ipe náà ni ká tẹ̀lé tó wọn lọ́wọ́ bá ká tẹ̀lé tà Nabi sallallahu alaihi wasallam olúwa ní yáyọ alladhina amanu sẹ́yìn onígbàgbọ́ òdodo àti Allah wa àti rasula ọlọ́run ní ẹ̀tẹ̀lé ẹ̀tẹ̀lé Nabi sallallahu alaihi wasallam wa ulul amri minkum àti àwọn aláṣẹ nínú yín ìdẹ̀lú àwọn àpáàtàn àwọn fàṣírú tó ń ṣàlàyé wa ulul ọlọ́wọ́ ayé nǹkan rẹ̀ ó ní wa tanaza'tu fi shay'in tẹ́ bá ń bẹ̀rẹ̀ sí ní pa nǹkan kan láàrin ara yín ilé ìdá ilé yọ̀ọ̀dá àwọn afá alágbájá ní ọ̀dá afá alákásí bí ní kọ̀dá farudúhu ila Allah ẹ padà sọ́dọ̀ ọlọ́run wa rasul ẹ padà sọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run nígbà bá ti ń fa nígbà mọ̀ yanjú rẹ̀ fún yínà ni ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ àlẹ́bí sallallahu alaihi wasallam olúwa in kuntum tu'minuna billahi wal yawmil akhir tẹ́ bá gbà pé ẹ pàdé ọlọ́run lódodo tẹ́ gbà pé ọlọ́run lẹ́fẹ́ sin lódodo nígbà bá fẹ́ sin ọlọ́run lódodo tó bá sọ pé ń tábà yìí kọ̀kọ̀rẹ́ jì má ní kí ló dé àbí sàmẹ́bì ni àwọn sọ àbà nẹ́bì àìmọye kan tó ṣe pé wọ́n ń sílẹ̀ àní ara wọn tó ìsọfúnra pé kí ní ọba mu ẹ̀tẹ̀kẹ̀tẹ̀ náà lẹ́ni wọ́n sọ pé ah òótọ́ ni mo rántí ṣebí njọ́ kan lórí mọ́sára tí ọba ga díẹ̀ báyìí mọ́sára ti ga díẹ̀ ẹ̀fẹ́ ìfà tí ibùdó masoud ṣẹfẹ́ kírun ilẹ̀ yẹn ni eh, ibùdó masoud bọ́ sókè ọbẹ̀ mọ́ kírun lọ òde ìfà ti fà á òde ìfà lọ́bẹ̀ ó wá pé òun tó ń lu ìgbàgbé fánẹ́bì náà mọ̀ ṣé òun ní ààyè tó bá ga mọ́ àwọn ìta gírí láàrin ara wọn àmọ́ ti wá yìí náà ti tẹnu àtẹnu tó fẹ́ tó ń fẹ́ ẹ̀jẹ̀ yóò mọ awọ ẹlẹ́dẹ̀ káàkiri yóò mọ ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ àfà ẹni pé àfà tí yóò tàmọ̀ ní dídẹ̀ dídẹ̀ díẹ̀ lẹ́nu tiẹ̀ yóò tàmọ̀ wákàkiri kódà kéèyàn lè jù náà ẹni tó dáa jù nínú ọ̀rọ̀ ẹ̀sìn ní kéèyàn ra wà ní déédé bíi tí anẹ́sọ̀rọ̀ sọ́lá ní kéèyàn wà àmọ́ àwọn èèyàn ní wáyé o nínú kẹ́mọ̀ wẹ́ẹ́ tí ó tàbọ̀ yóò kọjá àlà fún everybody ṣe kébèrè àbíkọ́ ọmọ ẹgbẹ́ ní hmm, eléyìí ó sì nǹkan kan tó sì nǹkan tó kú láàrin gbùngbùn tí ó ra ṣàlàyé tí ń jẹ́ súnà níbi fún wa òun lẹ́ẹ̀ká máa wá kiri ọ̀lá ìlẹ́yìn náà gbogbo atábá lè kà tó bá lè kà fúnra rẹ̀ ìwé ló lè kà ní kéwù ló lè kà ní ni lọ́dọ̀ ọlọ́mọ ọba lágbájá mo tẹ̀lé ẹni tí ó lè ráwíjà lè lẹ́sẹ̀ ẹ̀tọ́ wá wo irú irú tí mo tó wá sọ lẹ́ẹ̀kan yìí gan-an nípa ẹni olùmọ̀ pé yóò zoom kí ní onífẹ́ bẹ́ẹ̀ni jáde lágbèjáde yóò zoom ẹ̀ yóò àgbélé báwọn èèyàn irú eléyìí òun tẹ̀ bọ́ níwájú ọlọ́run tó ń ti ṣiṣẹ́ débi tí ipa rẹ̀ kalẹ̀ tó abẹ́lẹ́ ọmọ sọ́mọ́ni wọn tààlà kó ṣàtàlù fún wa kó fi ẹsẹ̀ wa lé òdodo allahumma arina al-haqqa haqqan wa rzuqna ittiba'a wa arina al-batila batilan wa rzuqna ijtinaba اللهم المجاهدين في كل مكان الذين يجاهدون لإله كلمتك يا رب العالمين اللهم ارحم أموات المسلمين اللهم نبقيهم من الذنوب كما ينقى الثوب الأبيض من الدنس اللهم قل ما ولاة أمورنا واجعل لهم بطولة الصالحة يا رب العالمين وجنبهم بطولة السوء إنك على كل شيء قدير اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار